lóòótọ́ kò sẹ́ni tó dé fi ìròyìn náà mọ́lẹ̀ o ṣùgbọ́n dàsìkò yìí ìròyìn náà sì ń já rìnrìn káàkiri gbogbo ìpínlẹ̀ Ondo o pẹ̀lú bí wọ́n ṣe ní ara gómìnà Rotimi Akérédolú ìyẹn àkẹ́tì wọ́n mà lára bàbá náà ò yá o kódà tí wọ́n ní orílẹ̀-èdè Germany ni wọ́n sáré gbé dìgbàdìgbà lọ láti gba ìtọ́jú gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbé ìròyìn náà kiri wọ́n ní lójijì ní ìlera Akérédolú wọ́n ní ìnìyàn màkójú òṣùwọ̀n tí wọ́n sì ní kíní òun burú débi pé èròǹpilẹ̀nì tí wọ́n fi ń gbé àwọn aláàárẹ̀ ìyún airplane ambulance èèyàn fi sáré gbé bàbá náà lọ sórílẹ̀-èdè Germany láti gba ìtọ́jú àwọn tó ń gbèrò yín kiri ní àwọn tó súnmọ́ ni wọn fẹ́ kẹ́nikẹ́ni mọ̀ pé nǹkan ṣe ẹ̀dóyà kò tó hàn burú díẹ̀ kí wọ́n sì jẹ́ pé wọ́n ń ṣe kíní ọ̀hún níbùn kẹ́lẹ́ ni. ẹ̀wọ̀n àti pé ìròyìn ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí pé ara Akérédolú ò yá gidigidi ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn agbẹnusọ ẹ̀ wọ́n fi fọ́tò ibi tó wà ní òkè òkun sí tàǹgbà náà níbi tí Afẹ́nifẹ́re lórí ti ń kọrin nílé ìtura tó wà tó ń jó tó sì fi ìròyìn náà pa àwọn tó ń gbóròyìn ẹlẹ́jẹ̀ kiri pé ara bàbá náà ò yá ṣùgbọ́n o ibi tó mẹ́lẹ́ tó ń tọ àwọn èèyàn ni pé láti bí ọ̀sẹ̀ tó kọjá yìí ìṣẹ́ ní kankan tó rí Afẹ́nifẹ́re níta ibi tára jẹ̀ dé fún àwọn èèyàn ní nǹkan bí ọ̀sẹ̀ méjì mẹ́ta sẹ́yìn tí olùdíje fún ipò ààrẹ tẹgbẹ́ òṣèlú APC ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe ìpolongo ńlá kan fún ní ìpínlẹ̀ Èkó níbi tí gbogbo àwọn gómìnà APC ilẹ̀ Yorùbá tí wọ́n ti wá ṣùgbọ́n tí Akérédolú kò yọjú Yorùbá sì wò Akérédolú ní alága ìgbìmọ̀ polongo Tinubu ní ilẹ̀ Yorùbá tó sì jẹ́ pé ńbẹ̀ làwọn èèyàn ti ń wòye pé kí ló ṣe bàbá náà tí kò yọjú gẹ́gẹ́ bí ẹni tó yẹ kó gba gbogbo àwọn gómìnà lálejò àtìgbà náà lómìnir tó ń ka àwọn èèyàn kó tó tó di ọjọ́ mi ọjọ́ wẹ́ẹ̀dì ọ̀sẹ̀ tó kọjá tí ìpínlẹ̀ Ondo tí ṣùgbọ́n tí kò sẹ́ni tó tún rí akérèdọ́lù tó jẹ́ pé igbákejì rẹ̀ ọ̀gbẹ́ni Lucky ayédatiwa ni ló ṣojú ẹ̀ níbẹ̀ o gbogbo ìgbìyànjú yorùbá tòótọ́ láti gbọ́ ti ẹnu agbẹnusọ gómìnà akérèdọ́lù ìyẹn ọ̀gbẹ́ni Richard Ọlátúndé òun ló já sí pàbó ẹ̀sìn kúta ṣàkójọpọ̀ ìlú